ẹ̀rín ò lè mi ò ṣiṣẹ́ mi ò lè mú ẹ̀rín tó wà nínú mi tó bá túlẹ̀ lásán máa bọ́ sí mi <laughs> ṣẹ́yìn náà rí báwọn <laughs> ẹ̀yin náà rí báwọn èèyàn ṣe pa lọ́lọ́pọ̀ ẹ̀yin sánsẹ̀ ó yẹ olórí ìwọ náà ṣe tiẹ̀ mo lè ṣe é ojú kan tí mi àti ṣe ní <laughs> mo lè ṣe tí bá sánsì kílẹ̀ wọn fún mi ok now ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ lọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ lọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ lọpọlọ ẹ̀rín ni ọjà kìtọ ẹ̀rín ni ẹ̀rín pa mí ni ó ọ̀rọ̀ ìgbọgbọ yẹn lọlífọ pátápátá láàrin jù báyìí lọ fún ti tọ̀sẹ̀ yìí òun ní ká jẹrọ pẹ́ lẹ́nu àmọ́ òun fọ́ fún ni ò jẹ́ hmm, àwọn kí n tó lọ mìíràn ṣàlàyé máa fún yín gbogbo social media platforms wa pátápátá alright ẹ jẹ́ kí wọ́n mú láti lórí Instagram Twitter Facebook at Orisun TV lórí website wa it's www.orisun.tv fẹ́yìntẹ́ gbọ́ dáadáa lórí Instagram Facebook àti Twitter wa at Orisun TV ló bá dé then lórí website wa it's www.orisun.tv fún ọgbà yín tí a wò wípé ẹ fẹ́ gbé polówó ọjà yín wá ìpolówó ọjà òun náà ni àgùnmòwò ẹ tara ṣàṣà kẹkàn sí wa ní iléeṣẹ́ wa number twenty two eh, coca street Orimolade bus stop college road ọgbà nílùú èkó ibẹ̀ la ṣe kíni ibẹ̀ la kalẹ̀ sí mo ṣe wá lọ wáyé ìdìbò rẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́ ń tún bínú bí ọmọlúwàbí mi jẹ́jẹ́ láìkí nǹkan fi ọ̀rọ̀ lẹ̀ kí lọ́yà pọ̀ ọ̀rọ̀ ẹ̀hún mi nìkan lẹ́ máa ń gbọ́ máa láìkẹ́ tún ṣe kí nìkẹ́ tún jókè ọ̀gbẹ́ olórí ó ṣe wá ilé ìtẹ́ fún wa lọ́sẹ̀ ó yàtọ̀ yìí ó yàtọ̀ jọ nígbà yìí bá ṣe ń lọ ní wẹ́ẹ̀dìwẹ́ rẹ̀ jẹ́jẹ́lì ẹ má gbàgbé láti kíni ẹ má gbàgbé láti kàn sí gbogbo social media platforms wa lẹ́ẹ̀kan sí ìyẹn ló ṣe kókó ẹgbẹ́ polówó ọjà yín wá àmọ́ ẹ ká lọ fi orin Ọlámídé ká fi ṣe kíni kára máa jó yẹn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu iṣẹ́ ẹ ká lọ gbọ́ wọ́s láti ọwọ́ Ọlámídé love you and bye bye.